ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè olùṣègùn ọbásanjọ́ tọ́pọ̀ èèyàn túmọ̀ sí ẹbọra òwú ó mà ti tú àṣírí lórí ìpàdé tóun àti gbajúgbajà fáàlì haúsá ni tó jẹ́ agbódegbà fáwọn fúlàní apààyàn tíjọba ń pè ń bandit ìyẹn sheikh ahmad gumi bàbá mà ti sọ̀rọ̀ lórí ìpàdé ìkọ̀kọ̀ tọ́jọ́ ṣe ní ìlú abẹ́òkúta ní ìpínlẹ̀ ògùn lórí orang àwọn báńdíjì tó ń jí ẹ̀gbẹ́ tó ń fẹ̀mí èèyàn Nigeria. káàkiri nak cuci. rántí wípé sheikh ahmad gumi kò gbajúmọ̀ rárá fún iṣẹ́ àlfà o iṣẹ́ ẹ̀ka máa wọnú igbó ká lọ máa báwọn fúlàní ajínigbé èèyàn di ṣèpàdé ká sì máa ṣe agbódìgbà fáwọn apààyàn àtàjínigbé fúlàní ní làwọn èèyàn fún bàbá náà fi gbajúmọ̀ ètò tí ẹ̀jẹ̀ pọ̀pọ̀ èèyàn máa gbọ́ pé kan gbé bàbá náà nítorí pé ó mọ̀ nípa ìjínigbé àti ìpànìyàn tó lọ ní ṣá o lẹ́yìn tí gómìnà tó ti máa wọnú igbó lọ bá àwọn ajínigbé láti bá wọn dúnàdúrà kódà tó jẹ́ pé àwọn tí wọ́n bá jí gbé nígbà míì ṣéèkì Gumi ló máa ń bá wọn ajínigbé sọ̀rọ̀ tí yóò gbà owó lọ́wọ́ àwọn èèyàn àwọn tọ́jú gbé tí ó lọ bá wọn gbé fún wọn ní igbó níṣe ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ máa ti tú àṣírí ọ̀rọ̀ tóun àti Gumi jọ sọ inú ìfọ̀wọ̀rọ̀wérọ̀ tí Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe pẹ̀lú tẹlifíṣàn kan tí wọ́n pè ní Nore TV ìní Olúṣẹ́gun máa ti jẹ́ kó dé náà pé nígbà tí sèkì Gumi tó ń wọnú igbó lọ rí àwọn báńdíìtì nínú ránṣẹ́ pé pé kó wá tú àṣírí yìí tó bá bọ̀ ní igbó fóun àti pé òun fẹ́ mọ àṣírí tó wà lẹ́yìn àwọn báńdíìtì kò nígbà tí sèkì Gumi délé òun lábẹ́òkúta ó ní ló tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí òun lè tó wá kà òun láyà jù ìní bí sèkì Gumi ti sọ pé àwọn báńdíìtì tó ń wò yẹn ìpè nǹkan tó wà lọ́wọ́ wọn ní agbára kọjá sísọ àti pé wọ́n dira débi pé wọ́n tún dira lọ́nà ògùn àti àwọn ọ̀nà tó kọjá ọ̀rọ̀ ọ̀bà lásán ó ní Gumi jẹ́ kó di mọ̀ fún un pé ó lójú ológun kan tó lè wọnú ibi táwọn báńdíìtì náà wà ó ológun tó bá dán ẹ̀mí ẹ̀ yóò lọ sí i kódà ọbaṣẹ́jọ́ ní Gumi jẹ́ kó di mọ̀ fún un pé bí wọ́n bá rí àwọn agbófinró àpológun kan tó ní àwọn wọnú ibi tí àwọn báńdíìtì ibi tí wọ́n wà tóun ti lọ ń bá wọn ó ní ọ̀rọ̀ ni nítorí pé ọ̀nà tí àwọn ọkùnrin oníṣẹ́ ibi náà tó fi dira àti àwọn olóyè olùṣègùn ọbásanjọ́ ti sọ̀rọ̀ òtítọ́ àṣírí lórí ìpàdé ìkọ̀kọ̀ ọ̀tún àti sheik ahmed gumi ìyọ̀n gbajúmọ̀ àfáà gbódìgbà àwọn fúlàní apààyàn tọ́jọ́ ṣe lórí ọ̀rọ̀ àwọn báńdíìtì tó ìsọ àṣírí ti gumi tuntun fún lórí ọ̀rọ̀ àwọn apààyàn tajínigbé náà.